وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àwọn ahadith tó wà nù wé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tó gbé jáde àwọn ló tẹ̀ hadithi nọ́mbà eighty àdìfẹ́ ọgọ́rin nínú ìwé náà òun lè tá a mọ̀ gbéyẹ̀wò nísìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man aada maridan lam yahdur ajaluhu faqal فقال عنده سبع مرار أسأل الله العظيم رب العرش العظيم أن, يكش أن يشفي أن يشفيك إلا عفاء الله من ذلك المرض لكن سيدنا النبي صلى الله عليه وآله وسلم سقي من عاد مريضا لم يحضر أجله فقال عنده سبع مرار أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك إلا عافى الله من ذلك المرض wà ní sunan abidawud hadith tó lálàáfíà ni anabi wa muhammad sallallahu alayhi wa hali wa sallam sọ pé man ẹni yòówù áàdàmà rí ìdàn tó bá lọ bẹ aláàárẹ̀ wò lọ bẹ aláàárẹ̀ kan wò lámúyá dóró àjálùhù aláàárẹ̀ yìí àsìkò kú rẹ̀ ò sì tíì tó lámúyá yóò jáde láyè tó fàkọ́ọ́lá ìndàhú ẹni tó lọ bẹ́ẹ̀ wò yìí ó wá sọ lọ́dọ̀ rẹ̀ ní ìgbà méje wípé asálùlọ́hẹ̀lá mo ń tọrọ lọ́wọ́ ọba tó tóbi jùlọ rọ́bàlẹ̀ àrṣìlẹ̀ olúwa tó tóbi àyìn kó fún ìlà àyàfi pé afa olọ ọlọ́run ọba yóò wò ó sàn mindali kalimarot níbi àárẹ̀ so àjọ ha gbólóhùn yìí sẹ́ orí màá kà á ní ẹ̀ẹ̀márùn tó ti máa ń kà á àmọ́ ká azima أسأل الله العظيم أسأل الله العظيم أسأل الله العظيم أسأل الله العظيم رب العرش العظيم رب العرش العظيم رب العرش العظيم رب العرش العظيم رب العرش العظيم رب العرش العظيم أسأل الله العظيم أسأل الله العظيم رب العرش العظيم رب العرش العظيم أسأل الله العظيم أسأل الله العظيم رب العرش العظيم رب العرش العظيم رجاء جوي بابا أسأل الله العظيم رب العرش العظيم لا كان في أسأل الله العظيم rọ́bàlẹ̀ àrṣìlẹ̀ àdìmí lẹ́ẹ̀kan sí asàlùlọ́hàlẹ̀ àdìmá rọ́bàlẹ̀ àrṣìlẹ̀ àdìmí ayin yashfiyaka أن يشفيك أن يشفيك أن يشفيك أن يشفيك أن يشفيك أن يشفيك أن يشفيك أجاجوي أن يشفيك أن يشفيك أن يشفيك أو أكاني أمي لملاك أمي جي أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك كجبان له وياك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك كجبان له كجبان له àwọn ẹ̀kọ́ wo la rí kọ́nù hadisi yìí alákọ̀ọ́kọ́ òun ni iyadatul marid ìmọ̀ lọ bẹ aláàárẹ̀ wò lọ bẹ aláìsàn wò lọ bẹ ẹni tí ara rẹ̀ kò yá ìmọ̀ lọ bẹ wò òjíṣẹ́ lá sallallahu wa alihi wa salam ó ní ẹni tó bá lọ bẹ aláàárẹ̀ wò ó fi hàn wípé ó yẹ káwa bó tilẹ̀ jẹ́ wípé a ti kà á sẹ́yìn náà nínú àwọn àlàyé àdíìsì yìí nígbà tí ànábì wa Muhammad sọlọ́lọ́hù aléwàálì wàsílà ń sọ nípa ẹ̀tọ́ mùsùlùmí kan sí mùsùlùmí kejì nínú rẹ̀ ní ìyá àdàtúlùmárìd ìyá àdàtúlùmárìd nínú rẹ̀ ń ká mọ́ bí aláàárẹ̀ wò nínú rẹ̀ náà ni tó bá sín tó ṣe alhamdulillah ká sọ pé yarhamukallah nínú rẹ tó bá pè wá hmm, tó ṣe kí ni tó pè wá síbi àpèjẹ èyí tí kìí ṣe àpèjẹ tó takò tọlọ́hun àpèjẹ wọn ni kí a ṣe kí ni wọn ni ká dá lóhùn tá a mọ̀ sí ìjábá tó wa nínú òun náà ni ká tẹ̀lé òpù rẹ̀ dé ìtẹ́ kọlọ́ọ̀bá kó ṣàánú wa nítorí náà ó yẹ ká lọ́mọ bẹ aláàárẹ̀ wò ẹ̀kọ́ kejì tá a rí kọ́ ń bẹ̀ òun ni wípé tá a bá dọ́dọ̀ aláàárẹ̀ kí láàmú ṣe ànábì wa kọ́ alẹ́ tó ní agbára èyí tá a ṣe ó pọ̀ o ṣùgbọ́n nínú rẹ̀ ní ká bẹ̀ lọ́hùn fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wa kọ́ wa ní gbólóhùn tá a lò tá a fi bẹ̀ lọ́hùn fún ó sì fi dá wa lójú pé gbólóhùn yìí o tá a bá ti lè sọ lọ́dọ̀ aláàárẹ̀ yẹn tí kì bá ti ṣe àárẹ̀ ti kú ni yóò rí ìwòsàn eléyìí ṣe pàtàkì torí pé ẹlòmíì lè wò pé ah, bẹ́ẹ̀ òkú náà yóò rí ìwòsàn kò rí bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ odidi ọdún méje ní ìsàárẹ̀ lẹ́yìn ọdún keje òun náà ni ó tún wá jáde láyé wọn ti náwó wọn ti ṣe wàhálà ẹlòmíì ogún ọdún ó fi ṣàárẹ̀ dáadáa ṣùgbọ́n tá a bá dọ́dọ̀ rẹ̀ tásìkò okú rẹ̀ bá tó ọlọ́run fi lè ń ṣe sábà bíi kíkíni o kó lálàáfíà hmm, torí náà tá a bá dọ́dọ̀ aláàárẹ̀ kì í pé ká máa ṣàròyé ṣùgbọ́n ká sí kíni o ká ṣàdúrà ẹ̀ pé nínú àwọn nǹkan míì tá a lè ṣe òun náà ni ká bá sọ̀rọ̀ ọlọ́run ká ṣe fún ká dùn fàyàsírù wàlàtò àsírù wàbáṣírù wàlàtò nàfírù wàbáṣírù ẹ fáwọn èèyàn ròdùnú ká dùn nínú ká fún ròdùnú pé àárẹ̀ tó kọlù ọ yìí àìsàn tí ń ṣe ọ yìí ara rẹ tí ò yá yìí tàbí tí ò dá yìí oríire ló jẹ́ nítorí kíni yóò mọ̀ jẹ́ ìhàdànù ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ó máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ngbà tó o bá ti nígbàgbọ́ pé bóyá o àwọn ayé kan ló ń fà ọlọ́run máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ ìró ìdùnnú kan ni pé a jẹ́ pé torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé mùmíní ò ní gbòkó níyẹ̀ lẹ́ni tá a máa fi fìtínà kan gbogbo aláàmú tó máa fìtínà àwọn àjálù oríṣiríṣi títí tí ó fi jáde láyé lẹ́ni tí ò ní ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn mọ́ tóyàn bá ń ṣàárẹ̀ kì í ṣe orí ibú rárá ànábì ló sọ bẹ́ẹ̀ fún ọmọ àtìyà nígbà tí ibà mú tó wá ń bu ibà tànàbí ni rárá mọ́ bu ibà o ìnira ò ní bá mùsùlùmí kódà kó jẹ́ pé ẹ̀gún ló há àyàfi kó ṣe wí pé ọlọ́run máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ nínú àwọn nàṣí àbáfúnú rẹ̀ ó wà máa dùn á sì tún máa fún nírò dùnú wípé kíni wípé ó ṣe kíni o pé bashir nafsaka bi zọfar ba'da sabri ẹ ṣe àánú tíra hikmatul baliga fún rẹ ní dunnú dun ara rẹ nú pé ó jèrè tó bá ti lè ṣe sùúrù àárẹ̀ yìí oríire ni ó padà jẹ́ sí fún ọ ó máa ń tọ́lọ́wọ́n bá fi ṣe àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á àkídà rẹ̀ ṣe pé lóòótọ́ wọ́n lè sà lóòótọ́ wọ́n lè rán sí gidi sí Si lóòótọ́ ni wọ́n lè ṣe oríṣiríṣi nǹkan àmọ́ ó gbà wípé gbogbo nǹkan yẹn kò sí ètò lè ṣẹlẹ̀ ìlà bí ibnìlá gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ́nu suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì àyà one hundred and two ìkejìlélọ́gọ́rùn tọ́lọ́ ń sọ pé wà ma um bi darrin min ahadin ìlà bí ibnìlá àwọn nìkan kan ní gbogbo àwọn tí wọ́n máa ń sàásì yàn tàbáwọn tó fẹ́ẹ́ fìnira kàn yàn ò lè fìnira kankan kàn yàn bóyá nínú àárẹ̀ ni àbá ìsàn ni o àbí bóyá lè yí yòówù náà nira kò lè kàn yàn àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ọlọ́run yọ̀ǹda rẹ̀ nítorí hikmatin li ajili hikmatihi albaligọ torí ọgbọ́n ọlọ́run ọba tó gọ̀ǹtìọ́ wà ilmihi àti ìmọ̀ ọlọ́run ọba tó ṣe gíní tó ṣe kí ni tó jẹ́ al-azali ìmọ̀ pilẹ̀ ìmọ̀ ọlọ́run ọba tó bù háyà tí yóò ṣe pé gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ a wà tún kọ lẹ́kọ̀ọ́ pé èèyàn máa bẹ̀ lọ́run kó fún lálàáfíà torí pé bó ṣe ń ṣàdúà ó tún máa gba ládàá pò ń ṣàdúà nínú Suratul Ghafir sura ogójì kọ yẹ ọlọ́run ọba sọ pé ud'uni astajib lakum ẹ pè mí màdà yín ló ó tún dùn rẹ ẹnu gẹ́gẹ́ bá ṣe sọ lánàá wípé dùn rẹ ẹnu pàdúà rẹ ti gbà tó rọ́lọ́run ní astajib lakum máa dá yín lò sọkọlọ ọba kó ṣàánú wa torí náà a kà kínní lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn ni ẹ sọ túmọ̀ ẹ̀ fún wa ìtumọ̀ ẹ̀ lálò rárá sígọ̀ gbólóhùn bá nàbí ṣe mu wá yẹn ni ká lò kìí sì ṣe tó nira ká gbọ́ mi rọ́rọ́ lágbọ̀ tó ń gbọ́ àmọ́ ànábì níta bá lè ṣe eléyìí ta ká lọ́dọ̀ ń tọ̀hún ọlọ́run ọba àlekèọ́lá àfà ọlọ́ọ̀mí ìdálẹ́kàlùmárọ̀t yóò wò sànú àárẹ̀ mi lè tún wá ṣe o ṣùgbọ́n èyí tó ń ṣe òun yóò kó mẹ́ insha allah ta'ala àbí allah ta'ala kò fún wa ní àgbọ́yé rẹ̀ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ ni pé àṣé èèyàn lè máa ṣàárẹ̀ ẹ̀ kú torí pàdé bíi ní man adama ridan lam yahdur ajaluhu ó ń ṣàárẹ̀ ó lọ bẹ̀ẹ́ wò ṣùgbọ́n àsìkò kú rẹ̀ ò tí ì tó ó fi hàn ṣeé ṣe kéèyàn máa ṣàárẹ̀ mí kó jẹ́ kíkú ìdí náà téèyàn bá wá kú lẹ́yìn àárẹ̀ kò ní ṣe wá lè mọ̀ àtìmọ́pá àárẹ̀ yẹn lè jẹ́ àárẹ̀ kú tí ò bá sì já sí kú àti mọ̀ pé àárẹ̀ yẹn kì í ṣe àárẹ̀ ti kú nìkan yìí mo fẹ́ pe àkíyèsí wa ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ní àsìkò tá a bá ń ṣàárẹ̀ gan-an láì mọ Ọlọ́run ìdí nìyẹn tá a fi ní ká ṣe wá àsìfún gbogbo ọ̀nà láàmà wá láti wá ìwòsàn tí wọ́n bá ní ajá lápá láàlò ẹlẹ́dẹ̀ láàlò ẹmu láàlò ògógóró láàlò <clears throat> àwọn èèyàn ní kó ń sáré ìwòsàn kódà tí wọ́n bá ní kó ṣẹbọ ẹlòmíì sọ wípé tára òun bá yá òun padà mọ̀ sí lọ <clears throat> eléyìí ló fà á tí ẹlòmíì ló fà á tí a fi gbọ́ aláàjì tó kú sínú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ òun la fi rí mùsùlùmí tó kú sínú ilé ṣọ́ọ̀ṣì kérúbù la fi rí àáfàá tó kú sílé babaláwo tẹ bá lọ bá ń gbà tó wà mí ní à ah, tó lọ́n bá ti fún un lálàáfíà òun ó padà mọ́ sí lọ́hùn òun ó tún bá a mọ́ òun wá ni. pele ò bá toró lè jẹ́ pé àárẹ̀ ikú òun ló ń ṣe lásìkò téèyàn bá ń ṣàárẹ̀ yẹn lèèyàn máa ń súnmọ́ Ọlọ́run jù àsìkò yìí gangan náà sì ni tawhid ìmọ̀ Ọlọ́run lọ́kàn èèyàn gbọ́dọ̀ gbóná janjan tí ò ní ṣẹbọ pinrin torí pé alukurani sọ wípé wa man yushrik billah látọ̀rí ànábì ahọ́n ànábì Ìsá ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kọ́dí harrama alayhi Allah Ta'ala ti ṣe àlìjánà léèwọ̀ fúnru ẹ̀ níbẹ̀ wà má wà ònà ibùdé sí rẹ̀ nínú náà wà má lè zọ́ọ̀lì mìíràn mìíràn ànsọ́rí gbogbo ẹlẹ́bọ pátá ò sì ní sí olùrànlọ́wọ́ kan fún wọn bó bá dijọ́ gbèdé ìrẹsì ìfọlọ́ náà kìlọ̀ fáànà bíi àtìkásẹ́ yìí náà lain aṣọ́rọ́kta tó bá lọ ṣẹbọ pínrín láyà bàtọ́nà àmàlùk gbogbo iṣẹ́ rẹ tó ti ṣe ó bàjẹ́ nu nígbà tí ò bá ṣiṣẹ́ mọ́ ẹn pé nuná ló kù yẹn lọ́mọ ṣùgbọ́n àlọ́mọ náà àsìkò yìí là á súnmọ́ Ọlọ́run ju o àsìkò yìí nígbàgbọ́ wa máa ń ga ju o àsìkò yìí là gbọ́dọ̀ ṣẹ́ bọ́ o tòró lè jẹ́ pé àárẹ̀ ti kú ni Ọlọ́run gbogbo àwa tá à ń ṣàárẹ̀ pátá Ọlọ́run kò fún wa ní ìwòsàn kò fún wa lálàáfíà gbogbo ọ̀nà tá a rẹ̀ ń gbà ṣe wá ọ̀nà tó gbà wá ìwọ Ọlọ́run àwọn ohun òye àwọn dókítà ó máa sọ tí wọ́n ní kíní kan ló ń dùn iṣan kan ló ń dùn kí ló fà tí iṣan fi ń dùn kòkòrò kan ní kí ló bí kòkòrò ìbíwọ náà jókòó kíní kan ló jẹ ìbáyín jẹ àwọn yòókù gbogbo ọ̀nà tó lè gbà wá ò mọ ọlọ́run bá a ṣe rí wòsàn ọwọ́ rẹ ló wà torí pé ìwọ gangan ni ṣááfì ọlọ́run dákun fún wa ní wòsàn gbogbo ẹni tí ó sì ṣàárẹ̀ lọ́nà kàbí lọ́nà mi ó sì lè máa ṣàárẹ̀ nínú tí ò ní mọ̀ èèyàn àmọ́ délé wòsàn gbà mí tó lómi ó débẹ̀ tí ó kàn dọ̀ sí tún ah, tètè gbé wá kíní yìí ti wọ lára láti bí ọdún kan àbí mẹ́ta sẹ́yìn tí ń jẹ́ díẹ̀ díẹ̀ pé kò ṣeé ṣe mọ́ wọ́n ní ah, kò sí tó ìsìn náà ah, àwọn ló ti wà lára rẹ̀ tó pé òun ò ṣàìsàn òun ò ṣàárẹ̀ ara òun le ó lè jẹ́ pé tiẹ̀ gan àìsàn ayé ti ń bẹ rẹ̀ lágbára gbogbo wa pátá ọlọ́run ورحمة الله وبركاته